أعوذ بالله من الشيطان الرجيم فلما جاءهم موسى بآياتنا سحر مفترى وما سمعنا بهذا في آبائنا الأولين وقال موسى ربي أعلم بمن جاء الهدى من عنده ومن تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوقد لي يا هامان على الطين فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين واستكبر هو جنوده في الأرض بغير الحق وظنوا أنهم إلينا لا يرجعون فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين وجعلناهم أئمة يدعون إلى النار ويوم القيامة لا ينصرون إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره الله ونتوب إليه ونتوكل عليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وأصحابه وسلم تسليما كثيرا الحمد لله أن يروا بنا أجربي بي أقوى يرون الله أكبر ẹjẹ́ pé ọlọ́wọ̀n ọba òbí máa bẹ́ẹ̀ náà ni ẹnìkan òbí Allahu Rabbi la uridu siwahu ọlọ́wọ̀n ọba tàbí e tó sìn òun ọlọ́wọ̀n ọba ìní àti Allahu Rabbi la uridu siwahu níjẹ́ ọlọ́run ọba ní ìmọ́lẹ́yìn ọlọ́run ọba wà áfẹ́. Allahu Rabbi la uridu siwahu. Pẹ̀lú tó dájú òun náà ni pé ọlọ́run ọba tó dá sánmà tilẹ̀, tó jẹ́ dà lójoojúmọ́. Allahu Rabbi tó ní ká gbá rẹ̀ ìtò ní ìsìláàmù ní ẹ̀sìn ó nìkan náà lọ́lọ́wọ́n bá wà ó jẹ́jú kó nìkan lọ́lọ́wọ́n bá wà. láàkùrí dùsìn wà wọn hálífìlì wojú ní hakíkọ̀ tó ní ìlàhùn. láàkùrí dùsìn wà ètò dájú ni pé àwọn òfin nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba yìí náà jọ ọlọ́run ọba. láàkùrí ìdòsí wà hù. orúkọ nìkan ṣo ni ọlọ́run tó jọ rí jìnnà ọlọ́run. láàkùrí ìdòsí wà hù. ètò tó yàtọ̀ sí ọlọ́run ọba Allah táwọn èèyàn ń pè lọ́lọ́run ṣé kìnnà ilé yẹn. Allahu Rabbi láàkùrí ìdòsí wà hù. ọba ní kọ́nẹ́kálukú náà dìrọ̀ mọ́ tó náà gbẹ́kẹ̀lé yẹn àwọn tá a gbẹ́kẹ̀lé ọlọ́run tá a mọ̀ kóhùn nìkan lọ́lọ́run káwa náà wá sọ pé ọlọ́run bá wò jọ̀wọ́ ní kó wá ṣàánú wa ẹ̀mí wa ọwọ́ wọ ọlọ́run bá ló wà ìwọ náà ní kó bá wa kẹ́ ìwọ ní kó dáàbò ẹ̀bọ̀ wa káwọn tí wọ́n ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́run káwọn náà bẹ̀rẹ̀ sí sọ tí wọ́n náà bẹ̀rẹ̀ ká máa sọ pé ọlọ́run gbogbo ògbà yóò tásìkò wá bá tó ìwọ náà ni kó gba ẹ̀mí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kólógún náà ní ògún ìwọ náà lọ́lọ́wọ́n bọ̀ òun ìwọ ògún náà ni kó gba ẹ̀mí tòun náà kó náà ní ìwọ ṣàngó ìwọ náà ni kó gba ẹ̀mí tòun náà kọ́lọ́yá náà ní ọya wọn ni kó gba ẹ̀mí tòun. Allahu Rabbi la. Tí ó níwọ̀n tí ẹgbẹ́ ìṣe ni wọ́n bí wọn náà ìwọ́n náà ní kó wá gba ẹ̀mí tòun ọ̀hún àwọn arígbó kò ṣe ṣe aláàrọ̀bí lọ́kàn tí wá fi palẹ̀ táwà fi máa ń sọ tàbí tó fi rán wa létí báyìí kí àlọ́bàwọn ọba tó láyé àtọ̀run ọba tó ń jẹ́ kójú ọ̀rọ̀ ń gbà tó bá wù kó rọ̀ tó mú ọyẹ́ wá ń gbà mí tó bá wù kó ṣe wá bí ọyẹ́ tó mú ooru wá ń gbà tó bá wù kó ṣe ooru àwọn حقيقة إلا هو أبين كوري كامل أيه tó ṣe fọkàn balẹ̀ sí pòun ọlọ́run lẹ́yìn ọlọ́run ọba. alifil wujudi haqiqatun illa hu. ẹ jí mi fún wa ẹnáwó ẹ̀ tó wa bí tó bá wà ìlú wo nìkan náà ti ń ṣẹ̀mí tí kìí ṣe pàánù ká bẹ̀rẹ̀ sí pàtàn rẹ̀. àìsè òjòdì. ẹwà ànábì ọlọ́run tá ń sọ ìkọ́nú ọ̀la ń pàtàn lọ́wọ́ yìí. àkínkọ̀tún ní ìlà ọ̀hún. sábà tó ní ká tẹnubọ̀ ìtàn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ẹ́rì pàṣẹ wọn ti ẹ̀bí ni. àìsè òjòdì. àṣẹ mọ́mọ́kà ni àtàwọn ọ̀tá ni wọ́n ṣí ń fi kó mọ́ká ló fi gba màdínà lọ́dọ́ fi wá kú síbẹ̀ àṣẹ gbogbo wọn ni wọ́n nítàn èèyàn ni wọ́n bẹ́ẹ̀ náà ní tabaníká tó tẹnubọ̀ ìtàn pé sí ayé ànábì Ìsá tí wọ́n pè ní Jésù lónìí àṣé èèyàn lòun náà àṣé ìyá kan náà ni wọ́n bí. Allahu Rabbi la يمشوا سواه هل في الوجود حقيقة إلا هو gbogbo àwọn táwa lọ́tún táwò tó sì rí táwò kí a wọlé àwọn gbogbo àyíká wa kákàkiri ayé. alẹ́fẹ̀lẹ̀ ojú di àkàtàn ọ̀tún àwọn tí wọ́n ti lọ síwájú àtúwòsàn àwọn tó ń ṣẹ̀mí lọ́wọ́ lónìí tajọ́ ń lògbà àwọn àdìpé àṣepòtẹ̀ sẹ́nìkan tí ń jọ lọ́run jọ lọ́run ọba lọ. Àtàwọn èèyàn kan ti oríṣiríṣi nǹkan lọ́lọ́run lọ́dọ̀ tí wọ́n tí wọ́n ń wárí fún. Wa fi kulli shay'in lahu ayatun. Ẹnì wá ń ní àtìmọ́ ọlọ́run ọba òníra nínú gbogbo tọ́lọ́run ọba dá. wà sí kò lè ṣe ìlàhó ayà tán. níbẹ̀ náà lè yẹn ti máa máa rí àwọn àmì. tadullu ala annahu al-wahid. àwọn àmì tá a rí látara tọ́lọ́run ọba dá yìí a ma wá tọ́ka pé àní kan lọ́lọ́run. tadullu ala annahu al-wahidu. láàyè mí nínú Al-Qur'an ọlọ́run bá sọ pé wá fi anfusikum afala tubsirun. ó ní lára ara yín náà wà sí wà lára yín tẹ́fí máa mọ ọlọ́run àbẹ́ yìí ò rí ni. wa fi anfusikum afala tubsirun. ẹ̀yin náà ẹ̀wọ̀n gbà tẹ̀ kékeré gbogbo yín náà tẹ̀ dín dín mọ́ ẹ̀wọ̀n ọmọ wa ìkókó yìí. ẹwọ ẹkánná wọn ẹwọ orí wọn ẹwọ ojú wọn ẹwọ ẹsẹ̀ wọn ẹwọ okun wọn ẹwọ gbogbo ara wọn bó ṣe rí ẹwọ tó tọmọ náà gbà jáde lára. ọ̀fí kú lè ṣe fún lára obìnrin ọba àtẹ̀mí àti ìrítà àgbàjáde náà rí. Kò lè ṣe é. Àtẹ̀mí àti ìrítà àgbàrí ìrítà àrùbẹ̀ wáyé sàgbàjáde náà rí lára ìyá rẹ̀. Kò lè ṣe ìlàhú àyàtọ̀. Nígbà wá dáyé tán abẹ̀rẹ̀ tó wá di gbòǹgbòlà. Ẹ̀wọ̀ wá bá ṣe wá rí báyìí. Ṣẹ̀dún ló ń la ànáhó lè wá ìdùn. Gbogbo ń tà mí iná wá sí ni ó tọ́ka pé kan lọ́lọ́run. Ọlọ́ni àbẹ́ ẹ̀wọ̀ ń tà mí ni. ẹwọ oorun tó ń jáde nínú ara wa tàbá jẹ́bi tínú ti ń hù jáde lára a ní rí irun tó kù ń sàlẹ̀ tàbá dẹ̀ fa irun orí ikú ń bẹ̀ tó bá ṣe díẹ̀ sí láàrin ibijọ́ mélòó ìmí àtúhù jáde báwo ló ṣe wá jẹ́ ojú rẹ̀ méjèèjì gbogbo ń tàwà rò fún orí ìran wà ń bẹ̀. dídú wà ń bẹ̀ funfun iná wà ń bẹ̀ ó mọ́ rekete ṣùgbọ́n náà bá yọ ìrìnà kó ń bẹ̀. kò lè jẹ́ ìlànà. ìsinmi àti ń tàwà fi ń rìnà yìí kí ni tó wà ń bẹ̀ tó ń rìnà tí ò sí ìtẹ́jú tí ò rìnà. láwùáyà tó ń tẹ̀dúlù àlá ànàhó lẹ́wà ẹ̀dọ́ tẹ̀dúlù àlá ànàhó lẹ́wà ẹ̀dọ́. ẹ wọ̀rọ̀ tá à ń sọ tọ́lọ̀mọ̀ bá fi sọ fún wa pé wá fi àwọn fún síkùnmọ̀ àfàlá dúkú sí rú wọ́n yà ní lára yìí fúnra ara yìí náà wà tó wà lára yìí. wàbí àwọn fún síkùnmọ̀ àfàlá dúkú sí rú. àmì wà lára yìí tẹ́ fi máa dèmi ọlọ́run ọba ma. wàbí dá lódì àwọn náà lẹ́nu wọn la wọ́n ní ahọ́n tí wọ́n ogun jù tí wá lọ wọ́n lè yí wọ́n létè gbogbo àwọn sáwárò kó ń lúra wọn yìí táyà tó ń ṣe yà sọ́rọ̀ fi ń jábọ̀ yìí níbo lọ̀rọ̀ náà wà nínú wa pàápàá Fàfí àfúsí kọ́. Níbo ló wà nínú wa tí ò sí nínú tó dí? Afálà tùbú sí rú. Kí ló wá ṣẹlẹ̀ táwà ọ̀rọ̀ ká mọ́ ọlọ́run? Allah tí anábì Muhammad ló ṣe tí àti ẹnu fún wa ní. àbí àmúṣe kan. tí ọlọ́run jẹ́ kọ̀rọ̀ jáde ni. àbálá tó ń bọ̀. tí anábì wa ń sá ló ní òun há ọ̀rọ̀ ní jáde bó ṣe ń ṣe mi àti ìní. tá máa mọ iye ọlọ́run. ọ̀rọ̀ tá ń sọ tó ń jáde kétékété yìí tọ́lọ̀n tó fẹ́ fi àmì hàn wá a òun náà gbà ní ha ní ẹni tó wá ń kétékété bá Allahu akbar kabira. Àmì kúlè ṣe ìrọ̀lú àyàtún. In tó ń kàwà lára ilẹ̀ nìkan ń lò láti àìmọye ọdún. Àmì kúlè ṣe ìlàhú àyàtún. Yóò jẹ́ ní láǹfààní àti rọ́rọ̀ náà tó tàbí kúrò láyé. Àmì kúlè ṣe ìlàhú àyàtún. Ẹgbẹ́ wo owó ń tà ń ṣe wa ní, ṣùgbọ́n kò láǹfààní àti bọ̀.

ìgbà tó ti já níbi adam ló ti fún létí ó fún láhá ó fún létí ó fún ní gbọ́ràn ó fún ní ìrìnà ó fún lẹ́sẹ̀ ó fún ní gbogbo oríṣiríṣi nǹkan ẹ̀yà ara ìtò wà láàrin ìmọ̀ àti lónìí àwòrán àti ẹ̀rú fi dáwà ìgbà tó dá ẹ̀dá yìí pé lára àwòrán tọ́lọ́ fi dá níbi adam náà ló fi dá níbi wà ń sá tí mi sẹ́kẹ̀ wáyé ti sẹ́yìn fáwọn èèyàn lóde tí wọ́n fi tọ́lọ́ wọn yàtọ̀ sí tọ́lọ́ wọn bá dá adam ti ṣe bàbá ńlá wa nípìnlẹ̀ àlè sọ́lá tó sọ́lá

قل إن مثل عيسى عند الله كمثل آدم كمثل آدم خلقه من تراب ثم قال له wọ́n àkàrí ànábì àrin sálọ́dì ní ọlọ́run kàmásàlẹ̀ àdámá kò yàtọ̀ sí mo ṣe dájáhùn náà lọ́nà ara kan pa gbogbo wa. Ànábìnrin ọlọ́run bá ní ní ìtura ọ̀bìnrin inú yẹ̀gbẹ̀ náà ni mo ti kọ́lákọ̀ọ́ mi tùrọ̀ inú yẹ̀gbẹ̀ náà mo ti dájí sọ̀rọ̀ kọ́lákọ̀ọ́ mi tùrọ̀ inú yẹ̀gbẹ̀ ni mo ti dá náà Muhammad náà kọ́lákọ̀ọ́ mi tùrọ̀ inú yẹ̀gbẹ̀ náà lè mi àti iná ti wà abẹ́yìn ọmọ ni kọ́lákọ̀ọ́ mi tùrọ̀ bí gbogbo fáàrí wa kẹ́rẹ̀ má tọ́ sí wa lára ẹ̀rẹ̀ náà ni wà gbogbo ìyànràn wa bàbá ti ẹ̀rántí ìpìlẹ̀ ti rí yẹn

kéèyàn hángì sílé kan ohun tó kú sórí ẹ̀ náà ń bọ̀ wá jábọ́ sílẹ̀ wọ́n níbi tẹ́ ń padà bọ̀ rí àwọn bàbá ńlẹ̀ ìbára ní lálá tó lókè ilẹ̀ náà ló ṣe ń bọ̀ àṣẹ ọlọ́run fi rẹ̀ sáyé ni pé gbogbo tẹ bá jù sókè kò ní ni nǹkan náà ṣe ń bọ̀ ilẹ̀ náà ṣe ni fi sókè nínú òṣùpá tẹ bá mú nǹkan tẹ jùlẹ̀ síbẹ̀ yẹn á máa Allahu akbar. Wa mi anu idukun. Ọlọ́run bá níbi tẹ́ ń padà bọ̀ rí o. Wa mi ní anu kọríjọkun. Sáàrọ̀tàn ní òkúrọ̀. Sáàrọ̀tàn ní òkúrọ̀. Wọ́n ni tó wá dàlì kí ló ti máa pàṣẹ. Kí Ìsìrọ́fìlì fún fèrè. Kí bá wà fún fèrè. mọ́lá ومنها نخرجكم تارة أخرى gbogbo ẹ̀yà ni ẹmọ bí ibà ṣe máa ń tú jáde láti inú ilé kán àti inú àwọn ihò ibi tí wọ́n bá sápamọ́ sí bíbà ṣe ń tú jáde kọ̀kọ̀kọ̀ yìí máa bẹ̀rẹ̀ sí fò káàkiri wọn àà ah, ibà ibà ibà tẹ́yìn wá máa ń fi iná pa wọ́n tẹ́ ń gbé àtùpà sínú òkè omi gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà nẹ̀yìn Allah akbar. Ọlọ́nà ma àtújáde máa ti ń bẹ̀. Allahu rabbi la uridu siwahu. Kí ẹ máa wà rántí ilé ìpọ́lọ̀ ló ń jẹ́ ọlọ́run. Hálìsì lè wú jù. ọlọ́run ọba mi ti mi ọlọ́run yàtọ̀ ni. A gbogbo ọlọ́run kì í ṣọlọ́run. Àwa ṣe ń sọ àmì ọlọ́run kó jọ kó jẹ́ ká mọ̀ ò mímọ̀ ọlọ́run nìyàn fi ń ṣoríire àìmọ̀ ọlọ́run nìyàn fi ń ṣàṣìdànù láyé ń tọrọ àlékún ọlá ọlọ́run fún ànábà Muhammad sallallahu alaihi wa sallam ni ẹ̀dá ilé tí ọlọ́run bá rán sí gbogbo àgbá láyé ń tọ́lọ́run bá ní kó wá ṣàlàyé fún wa náà ní táwa náà òun náà ni táwa náà tún sálàyé rẹ̀ ṣe fún wa yìí náà náà fi máa ń sọ fún wa náà ní gbogbo wà wípé sẹ́ àní sẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó lóun fi àwọn àfáà ta kò láyé ṣàrólé àrólé tá à ń jẹ́ kì í ṣe àrólé ká máa paláǹgbá darí pọ́n káàkiri àrólé tá àfa jẹ́ lórí ilẹ̀ ayé kì í ṣe àrólé káàfa máa jóògùn iṣẹ́ wa kọ́ yẹn eléyàn kì ṣiṣẹ́ tiwa àrólé tá àfa jẹ́ lórí ilẹ̀ ayé kì í ṣe àrólé ká máa jẹ́gbẹ́nẹ́ fáwọn èèyàn àwa kọ́lá lélẹ̀ yẹn kò sí nínú ẹ̀sìn wa àrólé sàáfà jẹ́ lórí ilẹ̀ ayé kì í ṣe àrólé ká máa jó kan mọ́ kan kì í ṣe àrólé ká máa pọ̀pọ̀ kò sí nínú al wa àrólé tà ń jẹ́ fáwọn ànábì ọlọ́run kì í ṣe àrólé ká wá ní ọ́fíìsì kan ká máa gbàlejò eléyàn kọ́ náà ànábí ọlọ́run bá fílẹ̀ fún wa kí ni táwọn ànábí ọlọ́run fílẹ̀ fún wa òun náà ni ìmọ̀ ẹ̀sìn káwọn náà ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn láyé kí wọ́n tara wa tó dá òdodo mà káwọn èèyàn tó tara wa mọ ọlọ́run ọba wọn tí wọ́n ń sìn kán bá lè ni wọ́n ń pè lọ́lọ́run kódà tí àwọn tó yẹ pé àwọn òrùkú jóná àwọn wá jó láyé kẹsàrà yẹ́ ẹ̀sùn fún wọn. wàkún náà sì há lílí mùsùlùmí náà jẹ̀bi ẹ̀hìn wáyé rìṣáàdì lílẹ̀ hákì ẹ̀dà ọ̀fà ìhì. ń ta àjogún náà ni wọ́n kà fún wa yìí o. wàkún náà sì há. ọlọ́run bá lè mi àti tàwa ti ń kíwú lónìí tá tá a gbé alukura nù dání. wàkún náà sì há. tí wọ́n ti sọ wa ní ìmáàmù sáàdù àfà. Kúnnà sí ha ọ́. Ìjẹ́ ta wá ṣe láyé rẹ̀ o. Lílì Mùsùlùmí nà jẹ̀mí. Àwọn aṣèwà àti fáwọn èèyàn láyé ni o. Àwa ṣẹ̀ṣẹ̀ tí fún ọmọ ya wa Mùsùlùmí ẹ máa kírun ẹ múra sí o. Wà ìrìṣà àdìhín. Ẹ máa pààrẹ̀ ẹ máa fààrẹ̀ ń ṣeré o. Wà ìrìṣà àdìhín. Ọlọ́run ọba yín ní kẹ́ máa pè ẹ máa pè nǹkan mí lẹ́yìn rẹ o. Wà ìrìṣà àdìhín Ẹ má ṣe ẹ má jalè ẹ má mú kan má kan o. wà mú rúhún. ẹ má parọ́ ẹ má lu jìbìtì o. wà mú rúhún bí má ẹrú fi ṣẹ̀rí àti wà ní àhún. ẹlẹ́yìn náà ní ta sọ́tàn yìí ẹ máa pa àwọn aláṣẹ dáadáa ṣíṣe. wà ní àhún. wà ní àhún ẹ dẹ̀ máa kọ̀ fún àwọn èèyàn kúrò níbi ìwà bàjẹ́. ẹni sú ẹ máa sọ fáwọn èèyàn pé wà bàjẹ́ ò dáa. dàlàkọ̀ná ìdákọ̀ná ìhì. torí kìí ṣe gbogbo èèyàn tẹ́wọ́ ṣàlàyé fẹ́ lórí tó bá gbọ́ kódà múra sí bó ṣe gbọ́ yẹn jẹ́ ìṣẹ́ sọ fún lọ ṣùgbọ́n tẹ́ bá dákẹ́tẹ́ bá sọ fáwọn èèyàn ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn rò pé táwọn ṣe náà ló dá ní iṣẹ́ táwọn náà bí ọlọ́run wá ṣe láyé náà rí lọ́nà bá sọ pé wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula ọlọ́run ni à ọ̀nsìlè gbàtàbá tó rán òjíṣẹ́ sí wọn tó jíṣẹ́ bá wá sọ fún wọn tán tán wá kọ̀ sí wọn ọ̀gbọ́ tó tún ṣorí kunkun tó takú tó fà á fi kọ́rí tó kọ̀ jálẹ̀ tó ní àní ìta àwọn ṣe ní àwọn máa kú sórí ẹ̀sẹ̀ ẹ̀hẹ́n ìgbà náà lọ́lọ́ máa wá bí wọ́n lálẹ́ kí anábí ọlọ́wọ́n bọ̀ ọ̀dọ́dọ̀ yìí ni ẹ̀rí ìyàwó fún ní pé ń tẹ́ ń ṣe yóò dá ẹ̀rẹ́ ni jú èmi ọlọ́wọ́n bá fún yí láyé ni abẹ́gbọ́ ẹgbà ìwọlẹ̀ ń ṣe inú rẹ̀ alam ya a

wọ́n bí ànábì Ìsá yìí ni o wọ́n bí Muhammad ni o. Qalu bala qad ja'ana nabi kò ní sáàfà ní pé èèyàn fẹ́ parọ́ lálẹ́ kìí àmọ́ ayé ni rọ́mọ. fakadhabna. ẹ̀fọ́kọ́ bàbá náà ti sọ bẹ́ẹ̀ wọ́n ní ayé ni rọ́mọ wọ́n ọ̀rọ̀ òbí kìí kí náà wọ́n fẹ́ fi parí rẹ̀. wọn ẹjẹ́ kọ́ ọmọ yín ó kéwu. ayé ní irọ́ máa ọ̀rùn gbèké ẹjẹ́ ọmọ yín ó gbogbo fún yàrá òkú pa bí màá ṣe sọ mo bí màá ṣe ṣe lọ́yà ló máa gba owó bẹ̀ wá kó àwọn sáǹjọ ó lọ o ó dẹ̀ fowó rìn rẹ̀ ká ọ̀run kọ́ náà ti fẹ́ gbé wá rẹ̀ orúkọ rẹ̀ àwọn anáwó nára ó tún lóògùn adájọ́ náà bá yí ọ̀rọ̀ padà àwọn tí wọ́n jáde bá bú ti gbé gbàmù òun bá ń fò sókè pé ara ti jẹ́ lọ yìí ṣìbílẹ̀ ayé tàjọ wà yìí ayé nìrọ̀ yẹn mọ̀ ọ̀run ògbèké kò sáǹfàní àti parọ́ lọ́rùn ọ̀run ògbèké torí ẹ̀ hmm. Alkiyama àwọn èèyàn máa wá fẹ́ nára wọn sọ́dá ìpé. Àjọ́bàlá Mọ́díjá Anànàbí. Wọ́n ní ọlọ́run kọ̀dìjẹ́ Anànàbí. Ah, ní tí ó tọ́ tó tọ́, ó ní olùkìlọ́ ti dí wá bá wa láyé. Wákàtí. Àwọn àfáà Wákàzábùnà. À ń lórí Facebook, à ń lórí YouTube kákàkiri. Wákàzábùnà. Ṣùgbọ́n gbogbo bá wọn ṣe rí tó yí ẹgbọ́n tán máa fèsì fún rárá wọn. Wákàzábùnà. Ṣùgbọ́n gbogbo ìta ń gbọ́n gbà tá ń gbọ́ yẹn náà, irọ́ làwọn ń pè o. Wàkúlìnà. A pè wọ́n lóní irọ́ yìí kéré ńlá iná Wàkúlìnà máa nàzàlà lọ́rùn méjì. Wọ́n náà wọ́n máa sọ pé ẹ̀yin náà ẹ̀ ń buyọ̀ sí ti ń kó bá dùn ni. ẹ̀sìn tí nìyẹn. Fàkàdàbùnà fàkàdàbùnà. Àwọn máa ń sọ́n gbàdá nípa ma in náà máa ń sọ fún wọn gbà náà wípé èyí tó òun ṣe ló máa kú sínú rẹ̀. Ọlùbàlá. Ó fọ bàtà á lálẹ̀. Ó wá ń sọ bàtà ó ní àwọn máa sọ lọ́rùn pé wàláhì wọ́n dẹ̀ sọ fún mi dáyé pọ́lọ̀ nìkan ọṣù mo dẹ̀ máa ń pẹ́ tàn àbáyé máa sọ pé Allah subhanahu wa ta'ala èmi rò pé ta'ala ọlọ́run ni wọ́n mọ̀ wá nígbà tí wọ́n wí fún wa láyé lóòótọ́ àgbọ̀. ọ̀nà máa ná sálá ọ̀hún mi ṣe é. ọlọ́run mi lánàá máa nígbà tó òun náà òun wà láyé tó òun sọ fún wọn ni pé ọ̀run ló mẹ tó fẹ́ là ní túmọ̀ ọ̀run mi là tó òun yé. ọ̀hún mọ̀ pípé ní ti fẹ́ rí rí. àkàndá bọ́nà. kò ń wọ̀n ni la sẹ́sìn. bàbá jábúnà tó sì ń ronú sí ṣé kí n gbà mí àbí kí má gbà change ona kí má change ó náà change tó fi kú àmì ọlọ́run kó jẹ́ kí wọ́n yí padà parapọ̀ máa ọlọ́run tó dáwà àti gbogbo táwọn tó ń sìn yẹn èyí tí ò bá wá yí padà tó bá náà máa Wàláhì wọ́n wí fún wa. Kí láti húlù àbíwá àbàjá hannama kọ́lìdì na sí ha. Ọlọ́wọ́ ni kìí tó wá burú bẹ̀ náà ni pé àyáwẹ̀ sí yìí kò sáwà wí. Fáta kọ́ ó lò ni. Ó ti pọ̀. Kí láti húlù. Kò sáwà wí o kò sáàrò jàre. Ìlà dẹ̀kúlù rẹ̀bíwá àbàjá hanna máa kọ́lé bí nà sí ha bàbí sàmà fún wàlìmọ̀tàkà bìrì. Ọlọ́run á ó yẹ bẹ̀rẹ̀ sí wọn náà lọ. ضعب جهنم إلى جهنم تقبل سكالة فان كفير خالدين فيها أوانا أمو أمو فيلا لفين تبات وبكو جادي ما خالدين فيها كفير تبات وانو ببسي ثم ما أقول كان كسري خالدين فيها أوانا أمو شتما الله فانا تجادي كرو لنونا ọ̀nà ẹni tó jẹ́ mùsùlùmí láyé ó kírùn ó gbáwẹ̀ ó ṣe Islam ṣùgbọ́n fà àwọn ọjọ́ kan ṣe ṣìná kò dẹ̀rí àṣìnájẹ láyé kò tuntun bá ó fa àwọn ọjọ́ kan wọ àwọn ọ̀wà bàjẹ́ kan ó ta tẹ́tẹ́ ó jalè ó mutí àwọn ọ̀wà bàjẹ́ burúkú yìí níjọ́ ìgbéra kí àwọn kò ní gbé àwọn ara tí wà bàjẹ́ yìí wà nínú ẹ̀rà tẹ̀mí yẹn wọnú àlìkẹ́nà ọlọ́run á ní kí wọ́n mú lọ sínú iná ibẹ̀ náà ti máa lọ jìrì bọ́mí fún ìwà tó wá kó nù náà hẹ́n ọ̀yá inú hadith àfọwà àgbà al-Imam al-Bukhari wa Muslim rahimahumullah wa rahmatahu wasi'ah wọ́n ní ọlọ́run á ní ẹlọ mú jáde nínú ọ̀nà anẹ́sọ̀lọ́sọ̀lọ́ sọ pé yọ́kùnrin jùmọ̀ náà rí màkánà fẹ́fà bí mẹ́kọ́lá hàbàtì nà ìmán ẹni tí wọ́n rí pé ìmánì wà lẹ́mí rẹ̀ ó kírun ó sì ìsìlámù láyé ṣùgbọ́n àwọn wà pálapàla kan tó ń gbọ́ wà sí tí ò jáwọ́ mẹ́ tó tún ṣe láyé ìyẹn ló mọ́ mú lọ ló bí i ọjọ́ mélòó ọdún mélòó kan nù náà àwa lọ ṣèrìbọmi fún bẹ́ẹ̀ àwa fọ gbọ́n kan burúkú èkó lára rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ wa lọ fi sínú àlìjánà tí ríyàn nígbàrà àdọ̀tí wà àlìjánà. bí ládẹ̀kọlù. ṣùgbọ́n kẹfẹ̀rí tó ń kú sí ẹ̀tí òkèrún tó fi kú. àbíwá àbàjá ńlá. kò pa rẹ̀ kò ṣe síláàmù tó fi lọ. dúkùlù. àṣẹ ọlọ́run lálẹ́ kì ní kí ó yá àbàjá ńlá máa kọ́ lè dènà fi ọlọ́run ní kó wa wọlé jahannamu lọ fàbíìsà mọ́sùwà lùtàkàbèrè. kàkàbèrè. Ah, ọlọ́wọ́n ní ibùdó sí àwọn onígbèraga yìí ó máa burú jáyé o. kọ́nà máa ṣe ọlẹ́ ní gbèraga. àmín. ẹni tó ń ṣe gbèraga sọ́lọ́run tó ń ruga ọlọ́run tó máa ṣe wá bẹ́ẹ̀ o. fàlámà já ahun mùsà àbí àyà àjìnà bàjìnà. ọlọ́run nígbà tí ànábì Mùsá ti wá bá àwọn èèyàn. Kọ́lù wá fi òótọ́ hàn wọn tó wá fẹ̀rí hàn wọn. Kọ́lù máa hà dá ìlà sí ṣìrọ̀ mọ̀tàrọ̀. Bánábì Mọ́sá ṣe dédò Fir'aun àtàwọn ọmọ ogun rẹ̀. Aléhì Sọ́látù Wọ́sàrà. Lè Fir'aun bá ń sọ fún ànábì Mọ́sá àtàwọn tó wà nínú ààfin rẹ̀ yí pé ah, ọ̀pásílẹ̀ yìí mú wáyìí wọ́n fún wáṣá bí à ó ń yọ́ jáde ohun funfun àà ọmọ ẹ̀ ti lọ kọ́dọ́ náà wọ̀bá tó fi kó lọ́dọ̀ wá ń bí àbá àkọ́lá tọ́ ní ọ̀làbádé arúsàlìná Mùsá bí ayatina ila fir'auna wa mala'ihi faqala inni rasulu rabbil alamin ọlọ́ni àníkà náà bí Mùsá kọlọ sọ́dọ̀ fìràún wà mẹ́lá èyí àti fìràún àti àwọn ọmọ ogun rẹ̀ àti àwọn ọ̀sọ́ngbé rẹ̀ àti àwọn tán wà láàfin rẹ̀ inú ìrọ̀zúlù rọ̀bìlẹ̀ alẹ́mí Mùsá wá sọ fún pé èmi tó ń wò yìí o kìí ṣe Mùsá tàná mo ti báwọ̀ mi wọ̀ o Ọ̀pọ̀lẹ̀ máa pè ní Mọ́sálásán máa fànábí ọlọ́run kùn. Rasúlù Rabbil Alamin. Èmi tó ń wò yí mo jẹ́ òjíṣẹ́ tọ́lọ́run bá rán, ọba tó ní gbogbo ayé ló dẹ̀ rán. Fàlá máa já àwọn. Yóò gbọ́ náà náà òjíṣẹ́, ó náà ìránṣẹ́ kan tó máa rán káàkiri. Ṣùgbọ́n wọ̀ ìwọ kàn jẹ́ alákòóso Mísírọ̀ lásán ni wọ̀. Ìwọ náà dẹ̀ náà messengers tí wọ́n náà rán síta. Alọ́ba tó rán èmi, ọba tó ní gbogbo àgbáyé. Rabbil Alamin. Lọ́kàn mi ti balẹ̀. Fàlámà já ahun bí aya jìnnà ìlà ahun mi ha yẹ̀bẹ̀ hakú. Ẹ wá mọ táwọn èèyàn yìí di ni. Tọ́lá tó zòrò. Àyà kò wọ́n la. Bá Anábì Mọ́sá ṣe débẹ̀. Forty fi àmì hàn wọ́n. Bí aya jìnnà. Tó di ọ̀pálẹ̀. Bí aya jìnnà. Tó dejò. Bí aya jìnnà. Tó fọ́ sábíà. Tó funfun pin. tọ́ni gbogbo ń tààrẹ mọ́ sáà ń ṣe ẹ̀mọ́ tààrà bí i ṣe ìlàhùn min ha hakú lọ́pàá ha bá ya kó sọ́rọ̀ ha táwọn èèyàn bá rọ́ ní jìlìbáàbù tó bá kanlẹ̀ tó bá kọjá wájú wọn wọ́n wá wù wọ́n wò lọ́wọ́lọ́ wá kú sáni rárá ilé ìwòye fara ní rẹ̀ nínú orú yìí. àmà já ẹni tí ṣùgbà jókòó tí tó bá rẹ̀ yìí tẹ́ yìí ń bọ̀ tó rí pẹ̀lú jam àbórí pẹ̀lú rùngbọ̀n àbórí tí ṣòkòtò yìí ṣe súnà lára yìí àwọn ọmọ abin rẹ̀ ní kéèkèé àríṣìkòjò tó ṣe Allahu Akbar. Ìdáhùn mi ní ayẹ ìdáhàkú. Kẹ́fẹ́ sí Mùsùlùmí sí ẹ̀yẹ ayé láti bá. Fàlà máa já àwọn. Wọ́n dẹ̀ ṣe máa wà náà ní sálìkì àwọn máa fi sí. Ayá dìná ìdáhùn mi ní Musa náà mú ẹ̀rí dé. Máa dá. Lọ́bá bẹ̀rẹ̀ sí fà ànábì Musa ṣe yẹ̀yẹ́ lọ́bá ń kú. Ìdáhàkú ni ẹ̀rí. Ìdáhùn mi yẹ̀dàkùn lọ́ba kúsẹ́ ní kéèkì gbogbo wọn bá ń ṣubú lóra pé ìmúsà olórí rí ìṣẹ́jú èlé lè hàn bí kọ́dán ọmọ yìí náà ti lọ kọ́dán. kọlu máa ha sí ìrọ̀ mú fẹ̀rọ̀. ní kí ni ìṣòro mú wáyé. Màhábá. Kí ni tó gbédé gan-an tó dá yóò bá lọ? Ìlà síhìrọ̀ mọ̀ sàrọ̀. Tó kọjá àjọ́sọ lọ wù yí náà ni. Wà máa sẹ̀mí rìnà bí ha láàbí àbá iná lé àwúwalí. Sórí tó yà wá lẹ́nu nínú ọ̀rọ̀ ẹni pé ìṣètò tó bá dé yìí àti bó ṣe ń ṣe yìí àgbóró ilé ìrí lọ́dọ̀ àwọn bàbá wa tí wọ́n ti kọjá lọ àwọn òpin dán tàná wọn ò sọ fún yàn wípé ọ̀sọ̀ fáwọn èèyàn pé kí wọ́n pa tí wọ́n ń ṣe àwọn bájọ́ tí wọ́n lọ́dẹ̀ fi léèkì owó èyí wọ́n mú dé ètò ìyàwó lẹ́nu ni pé ìwọ́n mú dán ti ẹ dé wá ní káwọn ẹlòmíì máa pin dán

pè ẹgbà wáyé aráàlú o ìtò mú wà yìí mọ́ ní o ẹ̀tìrí fi ráàlù àtàwọn tí wọ́n jọ wà ibì kan náà ni wọ́n sùn tí wọ́n kọrí sí kódà bá ti ń fẹ́ ronú nínú wọn pé à ó fẹ́ pé yìí sọ tọ́ ní ọ kò ní jẹ́ kó tó kó gbé ìrònú rẹ̀ yẹn kí lọ́lọ́wọ́ bá sọ játẹ̀síwájú náà pàtàkì wàkọ́lá Musa rabbi a'lamu biman ja'a bil Wa máa ń tẹ̀kú nùlàrú àti ìbájọ dáa. Anábì Musa alayhi salatu wa salam ni. Kọ́lá Musa. Ẹni kò lè. Wọ́n bí. Ó ní ọlọ́run ọba tó ṣàárán ìbí tí mò ń sọ yìí. Àlàmù bí máa ń ja abílẹ̀ òdà lẹ́nu àǹdè. Ọlọ́run ọba yẹn mọ ẹni tó mú òótọ́ wá o, ẹni tó mú mọ̀nà wá látọ̀dọ̀ rẹ̀, ọlọ́run o. Wà máa ń tẹ̀kú nùlàrú àti ìbájọ wàhálà túbọ̀ tán rẹ̀ máa ta nílé mi àti ọlọ́run ọba mọ́ o. ìnáwó la yóò fún lè rúzọ lè mú. ṣùgbọ́n tó dá mi lójú ni wípé ìnáwó la yóò fún lè rú. àwọ̀ lè mú. gbogbo alábòsí láyé ọlọ́run ọba kò ní jẹ́ kíru ẹni bẹ̀rẹ̀ ṣoríire alábòsí alábìmọ́sá ní ìnáwó la yóò fún lè rú. wọ́n ní gbogbo alábòsí ò ní ṣoríire ẹlọ́dìyẹ mú tó bá yá bòsí ni mò ń ṣe ọ̀tọ̀ ni tọ́lọ̀ wọn bá ní kí n ṣe ọ̀tọ̀ ní tí mò ń ṣe tó bá pẹ́rọ ni mò ń pa fún yín bóyẹ̀ mi àbẹ́yìn ó dá ilẹ̀fẹ́ mọ́ná ìyẹn tí èmi lójú kò tágímẹ̀tì ọ̀rọ̀ mi ńlá tọ́lọ́wọ́n bá tún sọ níjọ́ náà ni pé wọ́n láàyò pẹ̀lú sáàṣìrò ẹ̀sùn ẹ̀sà a ní àwọn òpìdánṣẹ́ èyí tó bá jọ pìdán ni májíkì ló ń lò ìṣíjú ló ń lò gbogbo tó fi ń tu àwọn ìlójú rẹ̀ tó fi ń rò pé ojú ọ̀nà ló wà alálẹ̀kẹ́ àwọn àtọ́ríkìríṣà àwọn èdè kátà <laughs>

tó bá ń tẹ̀fọ́ láàárọ̀ tẹ́ yín gbogbo nǹkan máa ń dún máa gbérégé ó máa tó rọkọ̀ báyìí ó máa tún fi kọ́lé báyìí ó máa tún fi ṣe nǹkan báyìí rẹ̀ máa fi pọ̀ báyìí ẹ máa wo ẹ máa retí ìyẹn náà mọ́sá náà sọ mí pé alábòsí ò náà sọ wọ́n ní alábòsí a máa kọ́lé ṣùgbọ́n kí ni ọ̀wá ní sàn falábòsí. àtúbọ̀tán alábòsí ṣé kò ní dára. wọ́n ní àtúbọ̀tán náà ni àtúbọ̀tán alábòsí ni òní dà èyí tí fèrè àwọn ń ṣe lọ́wọ́ tó ń náwó kó oúnjẹ lọ tó ń ṣe lọ́wọ́ tínú rẹ̀ ń dùn tọ́kàn rẹ̀ ń balẹ̀ tó ṣe ń rérò lẹ́yìn ẹ̀. innahu la yuflihu zalimun. alábìmọ́sá ni àà ọ̀gá èmi kàn fẹ́ ju wá sí kánlẹ̀ ní o láàyè bílẹ̀ ń sọ lè mú alábòsí àtúbọ̀tán rẹ̀ ò ní dá o èyí náà má

Máa ẹlẹ́mú tó làkún mi ní láyìn nàgọ̀ ìrí. Èmi ò mọ́ láwọn bá mi fún ilẹ́yìn èmi o, tó sọ bẹ̀ fún wọn. Àbí ẹ̀ ń dá òtún ni. Máa ẹlẹ́mú tó làkún mi ní láyìn nàgọ̀ ìrí. Ṣé kìí ṣe pé Mọ́sá ti ń kọ́ inú papá mára? Àwọn tí ń fi gbogbo dáadọ́ ń pàrẹ́ ti fi ń tún lójú. Ẹ má rò ó ẹ máa rọ ẹ máa dá lóhùn. ma alimtu lakum min ilahin ghayri. ọlọ́run ọmọ ọlọ́run bá mi lẹ́yìn òun òun náà lọ́lọ́run bá yín. ma alimtu lakum min ilahin ghayri. ìrànà bá sọ bẹ́ẹ̀ fún wa. ma ukibli ya hamanu ala tini faj'al li sarhan la'alli attali'u ila ilahi Musa. Allahu akbar agbára bá bẹ̀rẹ̀ sí gòfèrè àánú bá ń bí ṣàǹkótó lówó bá ń bínú tó nípò bá ń bínú tálágbára bá ń bínú gbogbo àwọn tó wà nítòsí òru á dẹ̀ máa mú wọn kódà wọn wà nínú èsì wọn á máa làágùn ní ìfàyà pé à ọ̀gá ti bínú à ọ̀gá ti bínú kò ní sẹ́ni tó máa tó dúró tòsí ó wá ń tu ọ̀gá ń bínú lọ́wọ́ Fìránù wa ní àá. Máa kí bílì. Ya Haman. Ya Haman. Olórí àwọn tí wọ́n tukọ̀ àwọn èèyàn lọ pa àwọn ọmọ káàkiri ìlú. Haman. wa ní. A ó kí bílì. Musa dúró fẹ́ wòran o. A ń bèèrè ọ̀rọ̀ wọ́n sọ fún mi pọ́lọ̀ ọ̀bẹ̀ ìjúwe ọlọ́run ọba kó ń bẹ lókè sọ́mà kejì lórí àlẹ́ àárìṣ àṣẹ́kì ìta anábì ló kọ́kọ́ máa júwe rẹ̀ sallallahu alaihi wasallam àṣẹ ń tà anábì Musa náà ti sọ fún àwọn ẹlẹ́yìn rẹ̀ ni alẹ́ sọ́lá tó sọ́lá àṣẹ ń tà anábì Isa náà sọ fún àwọn ẹlẹ́yìn rẹ̀ ni alẹ́ sọ́lá tó sọ́lá gbogbo wọn ti على العرش استوى العرش استوى فرعون náà ti gbọ́ bẹ́ẹ̀ náà lẹ́nu ànábì Musa inú wa bí bá ah, kò tí ẹ̀wà júwe ọlọ́run yẹ kó wà ní ìlú kákókù lọ bá ń bẹ̀ ah olówó àlókè sánmà keje fàábí sánmà náà ló wá nira wọ́n ni wàá mọ́nu tí mo dáná sínú ẹmọ kí ní àrọ̀ àmọ̀ báyìí ẹ wá dáná sínú rẹ̀. fàjẹ́lì sọ́rọ̀ ha. ẹ wá bá mi gbé àwọn bí àkàbà bí nǹkan tí mo lè fi pánkè. láàlì àpọ́lé ọ̀wìlà ìlàyé mọ́sá. ọlọ́run fẹ́ pánkè lòun fẹ́ lọ bọ́lọ̀ mọ́sá. òun fẹ́ ránṣẹ́ sí òun fẹ́ kàn sí lókè lọ́hùn òun tó lẹ́ẹ̀fẹ́ ṣe ní fẹ́ lọ pa.

ní fìránù bá gbá ló bá gbá fáwọn. lálẹ́ àpọ̀lẹ́rìn iláìláì mọ́sá wà ní láàzánù mìíràn lẹ́kà bèbè. fìránù wá sọ gbọ́dọ̀ nǹkan gbẹ̀yìn ó ní mò ń rò pé rọ́nà mọ̀ yìí pa. láàzánù mìíràn lẹ́kà bèbè. ó ní bí mo ṣe ń wò yìí onírọ́ ni. mo ń dá ọ̀tọ̀rọ̀ ẹ̀ tó sọ mo ń rí nílò onírọ́ Allah torí ẹ̀mọ̀ ìfẹ́ Muhammad ṣe nǹkan yẹn anábì Musa àkókò fèsì fún pé eh, ẹ má fara yín dànù ẹ má fẹ̀sí ara yé ẹ dúró lórí ìjókòó yìí ẹ lè pọ́nkè ẹ tó bẹ́ẹ̀ àkọ́kọ́ gan kejì kẹta distance ń bẹ láàrin wọn síra wọn kìí máa ṣe wàsá ẹ̀mí yóò lè lọ débi tí yóò padà kò lè lọ ẹ̀mí rẹ̀ ò lè lọ débi tó ti fẹ́ wá lóun padà bọ̀ ṣùgbọ́n wọ́n ní oríkì ní pé ọmọ bí ọmọ bí ọmọ máa jẹ Ìyàpẹ́lẹ̀ mìíràn tó bá ń ṣe nǹkan mìkan ni máa ṣe ìyá ní rárẹ̀ fíbílẹ̀, ẹ̀fíbílẹ̀ ẹwà fílẹ̀ jó tẹ́nà. ọ̀gidìlì àhámẹ́nu alábílì fájàlì sọ̀rọ̀ aláàlì apalẹ̀ ìlà ìlà Musa wáyé ní ìlà ìjọ́nùrù mìnàlkàbìbì. Ìtò tẹ̀lé kí lọ́rọ̀ àwọn asọ́ndẹ̀. Wọ́n sákìbárọ̀ hùwà wájú náà dòrò fìlàbí bí kò yìí rí ọlọ́ni wọ́n هو طلع بانلو بضميره يعود إلى فرعون هو واستكبر استكبر يعني هو استكبر يعني فرعون استكبر على الله سبحانه وتعالى الله وهو ضعيف دليل فقير مسكين بمعنى الكلمة واستكبر هو فرعون هو أشي بركة واستكبر هو Fìránù ṣe gbẹ̀rẹ̀gá ó ṣe mọ́tọ́mọ́tọ́. Wájú núdù. Fìránù ṣe yànga. Ìṣẹ́kìbárọ̀ hùwà. Fìránù gara. Ìgara kéré léyìí. Ìṣẹ́kìbárọ̀ hùwà. A sísá ni. Ìṣẹ́kìbárọ̀ hùwà. Ẹgbẹ́ bíbo. Ìṣẹ́kìbárọ̀ hùwà. Kò rántí pé ìyá òun ló bí òun ni. Wọ́n jí ọba tí òbí mọ fún ọba tó bí kò mọ̀ tán ara rẹ̀ ni kò mọ̀ fún àkọ́ láti dé lórí ìtẹ́bí tó ń wà ikọ́ ohun tó jókòó ń bẹ̀. ọ̀sẹ̀ kí bára mú wá. kódà kó jò wọn àkọ́kọ́ ẹni tó máa jẹ́ ọba ní mísírọ̀ kò mọ̀ fún òun jẹ́ nìkan tó jẹ́ ń bọ̀ wá jókòó ń bẹ̀ á ń tẹ̀lé òun kọ́là kọ́kọ́. ọ̀sẹ̀ kí bára mú wá. kò rántí pàwọn tó wà ń bẹ̀ lánàá ti kú òní kò rántí pọ́ náà máa kú òǹjọ́ kan ni. wàṣẹ kí bá rọ̀ hu àwàjù dúdú fìlà rúdì. àbọ̀rò pẹ́ nìkan bẹ́ẹ̀ jù sáyé ni. Allah nìgbéraga ṣe wá wọlé wùdó yìí kò sí sí ẹni láyé tó ń mú kí ẹ̀mà wá bẹ̀ lọ kò sí ohun tó máa jẹ́ pẹ́ ń bí títí títí ọlọ́run bá òfílẹ̀ tó wà lára ohun tààfin ní kúmá kò fi tó wà lára láyé ìgbà tá a bá dìde àlìkíyàmọ̀ lọ́lọ́mà tó fẹ́lẹ̀ yẹn padà tó wà lára. làmúrú kalẹ̀ ìsàfà ó kọlẹ̀ àrídì bàákì wàlá ní máa kọ̀dọ̀ ọ̀hún lọ́hùn wákìí afáwa yìí ni mò ń fọ́ lọ́wọ́n ọba tó tẹ̀lé rẹ̀ búra fún la. àmúrúkà. lẹ́sẹ̀ fọ́ kọlẹ̀ àrùn àrùn ti bá a kò. lẹ́sẹ̀ kọlẹ̀ àrùn ti bá kẹ́. ìka kan ní sẹ́kù sórí ilẹ̀ ayé yìí. lẹ́sẹ̀ fọ́ kọlẹ̀ àrùn ti bá a kẹ́. ìfẹ́ nìkan máa wá kù láyé tó wá gbẹ̀yìn sáyé. lẹ́sẹ̀ fọ́ kọlẹ̀ àrùn ti bá a ayé wà ní à ògbómọ̀ṣọ́ná wà rárá ẹ̀gbá ni ṣákí ni kíníkan ni Kọ́dà wọ́n ní sọ ti wà láyé ní ìsìn sí Láàmúrúkà lè sàfà ọ̀kọ́lá rí ní bá kí. Ọba ni mo fọ́rọ̀ tó tẹ́ mi rẹ̀ búra fún ẹ̀ kò sẹ́nìkan tó fẹ́ jù sáyé. Wọ́n láàmì máa kò sẹ́nìkan tó fẹ́ sọ púpọ̀ ní rí bẹ́ẹ̀ máa wà máa lílẹ̀ marí nínú tọ́lọ̀wọ̀n bá palẹ́ ti kalẹ̀ pàṣẹ rẹ̀ láì ní pé ẹ̀mí wá máa tán sáyé wà láàmì máa kọ̀rọ̀ ọ̀hún wà ẹ wá rí èèyàn ẹ̀ nírà palára rẹ̀ nírì kankan tó ṣe ẹ̀dẹ̀ rí pé mi ti bọ́ ẹ máa wá wo báyìí máa ah, ah, bí kó dìde bí kẹ́ẹ̀kì àbúnsùn ni ẹlòmíà kú tán báyìí smile a ma kan lára ẹ ma wá gbọ́n ah. bẹ́ẹ̀ sáà ẹ ma wá gbọ́n báyìí. wàlá ni máa kọ́dọ̀ ọ̀hún wá dé. Ikú kìí ṣe ń síyàn máa rò bó lè dé. Wàlá ni máa kọ̀dọ̀ ọ̀hún wá dé. Ní àbá ẹ̀sìkẹ́ gbogbo tó kù láyé kìí ṣe bèèrè bú. Tí a bá rògbọ̀n àárẹ̀ kan ṣe, kò lè rí ti kú ṣe ọlọ́run bá ní kífìrà ọ̀nà máa rántí ilé yóò fásà kí rọ̀ fún wa tó fi wá lọ bẹ̀rẹ̀ sí ṣe gbẹ̀rẹ̀gà yóò wájínú dùn àtúnwà àti àwọn ọmọ ogun rẹ̀ ó nìkan tún wá kọ́ o wájínú dùn bóun ṣe ń ṣe lórí ni àwọn tó jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ náà lórí tí wọ́n náà wúnà ọlọ́run bá fò sókè ọ̀gá ó yá ó ti yá sà let's go díẹ̀ ẹ̀sùn ọba ọmọdé ìsìnkú máa ń sànyàn ọmọ wa èèlì ẹ̀ ó dìtẹ̀ náà ọmọ wa wú ẹjá bàjẹ́ ẹjá ó yá níbo àwọn ọmọ lẹ́yìn ìgbà ní náà máa tán ní kánífò ń ṣe ń sọ yẹ kára wọn yẹ balẹ̀ kan sórí kodò ìbátújì máa tàbí wọn pé kí ló ṣe yìí ọ̀ká kí ló ṣe ọmọ yìí tí wọ́n fara á sì máa balẹ̀ sórí kò lè dáko náà kò lè dáṣẹ kankan fọ́nra rẹ̀ ṣùgbọ́n gbà tó wọn ti sọ báyìí náà náà bá bẹ̀rẹ̀ sí fò sókè àwọn alátẹnujẹ فاعتبره وجنوده في الأرض بغير حق aláwọn gbogbo gbéraga yìí àtún àtún ọmọdéyìn rẹ̀ yìí mẹ̀wọ́yẹ̀rẹ̀ lẹ́hàk bíbọ̀ ìrìn lẹ́hàk lórí òdo ni o bíbọ̀ ìrìn lẹ́hàk lórí àìsọ́ ni o wọ́n ma gbogbo tó ń ṣe yìí ní ṣùgbọ́n tó bá sọ kàbà tó tíyá tíyá tí àwọn kan ẹlòmínà tí wọ́n tẹ̀lé àwọn gọ́ọ̀nà kan káàkiri tí wọ́n tẹ̀lé àwọn olóṣèlú kan kiri àwọn náà tó bá padà sí kọ̀ọ̀rọ̀ àwọn alómi káṣáré nígbà tí ogun sọ́nà mi káṣáré nǹkan kìkẹ́ lára ẹ̀ olóṣèlú tó bá wà ń tẹ̀ ní ìjọba tó bá wà ń ta ní pátì títí wa àbí tọ́ka bá sọ pé báwọn ní ká sọ sí àwọn káà ìfà àtàwọn èèyàn ròyìn gan kóró tó bá tó ti yí padà lórí kórí ṣáàṣì gbowó kalẹ̀ fáwa òṣèlú dá òṣèlú dá lọ́pọ̀lọpọ̀ wọn náà ṣe dúó lórí pé àwọn ní túlù ṣe káwọn lè máa rá àwọn ìtọ́ ọmọ èlì àwọn káwọn lè máa rá àwọn bàbá rere bàbá sà lẹ́gbẹ́ta àwọn bá ti sọpọ̀ tún ti yá wọn tuntun bẹ́ sí gbòrò àwọn adẹ̀ fún owó lé wọn lórí ẹ̀lú ráńkálápá Ọlọ́run ní ṣe máa dé lẹ́ndí ṣàwọn. Wọ́n fẹ́ kí bára huwa wà jù lóòdù hù sí ọrùn bíbí dọ́ìrì hàbí wà mọ́nú annahum ilé náà láyò rìjà rú. Torí pé ọ̀gọ̀rọ̀ àwọn tó wà pẹ̀lú Fìràwọ̀ yìí náà, ọ̀gọ̀rọ̀ wọn ò ní lọ́wọ́. Òun wọ́n tó gbà tí wọ́n jẹ kò jẹ́ kí wọ́n gbọ́n. wọ́n bá nù. ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọjọ́ bá tó bá jásí pé wọ́n ṣáṣì máa fàbò sí kọ̀ntólù ìlú wọ́n ní ẹ̀mpáwà ọ̀dọ́ bẹ̀ wọ́n ní jẹ́kọ́ wọn ọ̀dọ́ bẹ̀ rí iṣẹ́ gidi ṣe wọ́n ní ìfẹ́ sí owó síbi tó ti máa yọ iṣẹ́ fáwọn ọ̀dọ́ àwọn kọ́ntrátì táwọn máa fi darí owó sọ́dọ̀ tí wọ́n nìkan náà máa gbé ọ̀dọ́ wá kúgbòrò rẹpẹtẹ torílẹ̀-èdè kan bá ń palẹ̀ máa ti collapse

ṣùgbọ́n táwọn bá ti lè jẹ́ ká gbogbo ilé iná olùkọ́ ríṣẹ́ gidi tó ń ṣe àtẹni tó kàwé àtẹni tí ó kàwé kọ́ máa ríṣẹ́ gidi ṣe kọ́ máa rí owó gidi táwọn bá tó ti gbà kó ju orí àwọn ilé ìyá ti pé wọn ní tẹ̀lé àwọn torí èdè náà fẹ́ fún tó fẹ́ jọ wọn forty thousand naira lóṣù tí wọ́n wá gbà kó tí òṣèlú tó wá thousand naira tóun fún sókè àwọn ògbé kí ló ń fẹ́ bílé ẹ̀yọ́ máa ṣe ra wọn léṣe tó dẹ̀ mọ́ iṣẹ́ tó ń ṣe tó mọ́ owó tó ń wọlé tó ti níyàwó tó náà ṣe ń tàn tó ti ṣe sáìtì ẹ̀ lọ kò ní gbá lójú ṣùgbọ́n táwọn bá ti fi lè parí àwọn ọ̀dọ́ jẹ́ ọdún mẹ́rin ògún ní pẹ́pẹ́ àwọn máa fẹ́ kaná yin fún wọn a ní ẹlọ ṣe àwọn yúùsù ládùúgbò àwọn fi yẹ kaná ṣe sí wọn àwọn yúùsù náà wá tó wá gbówó kí náà máa fi ṣe ọtí ṣíyàn tó wá mú títọ́ ń gbọ́bìnrin tó máa ní rònú kò lè ní kò lè pílànì fún píṣọ rẹ̀ àwọn òsì fún òyìn ṣayé àwọn tó àbáláyé yẹn gbé lọ́wọ́ yẹn pọ̀ gan tó ọ̀nà kéré fún wa àwọn ti jẹ Ọ̀fẹ́ kí mára wà wà jùlọ dùgbù fi lárúdì bí kọ́ ìrìnlẹ̀ àti wà bọ́nù ànàwọn ilé iná láyò rìjà rún. Ọ̀nà ọ̀lẹ́fí máa rí pẹ̀sẹ̀ gìrìgìrì ńlẹ̀ ń jọ̀fẹ́, ń jọ́ta ń jọ̀fẹ́ bá kún adún gìrìgìrì yóò tún ní sílé tí ẹmọ́ tún nílé ẹlòmí kílé tí ẹsẹ́sẹ̀ fi wá ń di gìrìgìrì àwọn ẹsẹ̀ gìrìgìrì àwọn oníṣẹ́ ní bẹ́ẹ̀ ni ọgọ́rọ̀ wọn oníṣẹ́ ni ẹsẹ̀ gìrìgìrì náà lè fìrì àwọn ìtọ̀tọ̀ tòru ni wọ́n wà lọ́jọ́ rẹ̀ ni ẹlọ́wọ́ àwọn olówó àwọn sínẹ́tà àwọn gọ́ọ̀nà kankan ẹlẹ́nà náà lè wọ́n tọ́wọ́ máa dún tarẹ́pẹ́tẹ́ wọ́n á wọn nínú ilé ọwá ní ìgbàlọ fún àwọn ilé ìsanwó amẹ́bàáyé fún wọn ní 2000 naira wọ́n ní sọ àgbà fún wọn ní 5000 naira lọ́yá báwọn ní ẹbá ti ṣe rọ́ lọ àwọn another set of people àwọn tó dé wọ́n wá fi ẹ̀kan náà yìí fún owó gbogbo wa jọ́ la fẹ́ fọ́lù eléyìí náà ìṣẹ́ títí sí ìránù náà ń ṣe rèé wọ́n sọ náà ọjọ́ tí àwọn tí wọ́n náà wọ́n ń darí wá bá ti lè ṣe owó sínétọ̀ owó gọ́ọ̀nà owó iṣẹ́ àwọn local government tó bá ti lè ṣe bí sálárì àwọn òṣìṣẹ́ ìjọba ẹ̀rí péyàn tó máa kú ń jí òṣèlú akiri ẹnikẹ́ni òní fẹ́ gbà kó ti pẹ́ ìdìbò fún òun ṣùgbọ́n tíyàn bá tálà fúta tó bá dí àyè yìí lónìí kó tó lóṣù gbọ́ pé wọ́n ní wọ́n fẹ́ tàbí kan bìkan òun náà bẹ̀rẹ̀ sí show interest ẹ mi wálẹ̀ sí Allah akbar kí ló fa owó yẹn pọ̀ gan owó kékeré pọ̀ àwọn tó fa rè gbogbo ẹni tó ń bá ti wà nídìí owó agbára máa ń kù gan àwọn tó wá kó sòdí àwọn ẹni náà ní fẹ́ kú lọ́dọ̀ ẹ̀ torí táwọn bá tẹ̀ bínú sọ́nà ọ̀gá

وظنوا أنهم إلينا لا يرجعون لا يرجعون أوان روبي بتاون ní para sọ́dọ̀ àwọn Ọlọ́run Allahu akbar ṣé àwọn pé yẹn tún lágbára ẹ tọrọ tún sọ yẹn lágbára wọ́n rò bí olóṣèlú tí wọ́n wà láwọn kú agbára àwọn náà wọ́n rò bí gbàtà ò ní kó ń kó wá bára àlú wà máa lílì mẹ́yìn bíìtì ìlà kí dùbà ẹ̀yìn wà láwùká nájìláhù àrùdò lẹ́rọ̀kì. sẹ́mọ̀ pé ẹjá lọ kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ti jẹ́ sáàmà lókò gọ́ọ̀mẹ̀ntì rí ẹni tó ti jẹ́ tó jẹ́ mẹ́mbà house of àbí ìkankan rí gọ̀ọ̀rọ̀ ọrú wọn lè ní àbíyọ wọn àfi ṣe wá àti tó ń ṣẹlẹ̀ láyé fún wa ni ìgbà tó bá wà láwọn ọkọ̀ yẹn àwọn tí wọ́n ti jọ ń jẹjọ mú ti jọ ṣeré ládùúgbò tẹ́lẹ̀ àwọn ènìyàn oníjà kankan lójú wọn mọ́ tíkẹ̀tì mìíràn tọ́lọ́ bá ní kó tújù báyìí lọ sí bá ti rí pé mo ti fẹ́ máa yẹra fún yín ẹ tètè pè mí o kéṣù máa ráyè o tẹ́bárẹ́ nìkan náà ni wá sí ẹgbẹ́ ah, ọmọ bá ti jọ ń jẹ àgbàdo àti pọ̀pọ̀ fìyàmọ́dà mú bí yìí ẹwà ní kó tí fẹ́ máa dágbọ́n yẹ rẹ̀ pé òun ti ń jẹba ẹ̀tì tí máa sọ ọ̀rẹ́ wá sí náà á pè pàdé ẹlọ́lẹ̀ àjọ ń jẹ pọ̀pọ̀ fún bí ń jò ní ìní tó yẹ bá ti tẹ́ jájọ náà ó yá ọyáyá torí pé ni ìyá máa rẹ̀ rẹ̀ pé òtọ́ ni tí mo ní lọ́wọ́ àwọn tí ò ní tó mi á kí ní ọmọ lọ club náà máa lọ wáyé tí máa kàn ṣe jókòó mi kí nífà tí máa ti ẹ̀mú tí gan tó kàn wá lọ jẹ pín àti èyí náà àbíjù kan náà tẹ́já tó wà nínú ìlú náà rà tẹ́mi náà lè rà ẹ̀jẹ̀ tó ń wẹ̀ lọ nínú àkólé ẹ̀rọ pààyàn fún mi

ìtò wá burú náà nípa ṣọ́rọ̀ wà ní ara ẹmu mọ́ torípa ara ẹ̀nà àti jọun agbádá ìwò lè jẹ́ léjì ká mọ́ bí ìgbà tó wà ní kú ọlá bàtà náà ò lè rẹwà mọ́ bí torípa àwọn aṣọ yẹn nígbà kan àwọn mọ́tò tó ní èsì àwọn mọ́tò bẹ̀kùbẹ̀kù ni wọ́n fi ń wọ̀ ó ti wá di pé ní ìsìn ojú àmọ́ àtàwọn láti wọ̀ lọ sí landlord meeting ládùúgbò láti wọ̀ lọ sókè

ó gbàgbé bóun ṣe ń padà bọ̀ lọ bá àyẹn bí ni ibi tí ọ̀rọ̀ fìránù ti ibi ayà ilé ìta fẹ́ kàyí òun ti ń fẹ́ pọ́ sí conclusion ṣùgbọ́n kó tó kan eléyìí a ń bọ̀ ń bi àwọn àmì àwọn àmì mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ ìtọ́lọ̀ bá fún ànábì Musa àní ìtọ́lọ̀ tó sọ̀rọ̀ tọ́lọ̀ bá ní kó kó fi hàn fèrè àwọn àti àwọn ọmọ ogun rẹ̀ àmì mẹ́sàn-án ìṣẹ̀lẹ̀ ńlá mẹ́sàn-án tó ṣẹlẹ̀ sí wọn tọ́lọ̀ Musa sọ fún wọn pé ṣẹlẹ̀ báyìí máa ṣẹlẹ̀ sí wọn á dẹ̀ ṣẹlẹ̀ gbogbo àwọn nǹkan kí ló ń sá wọ́n ní èyàn jù ẹlọ ní díẹ̀ tí ẹ náà wá ṣe kékò ní ẹlẹ́tí fèrè ánù ń sáà nípa ní sẹ́n tó bá ṣe tilẹ̀ ló máa gbé gbogbo tó ń sọ yìí nẹ́sẹ̀ náà sẹ́ àní òun á make sure ipò fi ẹ́ṣẹ̀ sí ẹlẹ́tí fẹ́ gbà gbogbo lọ́wọ́ wọn owó ṣe náà ti fún wọn tìránì lẹ́bàá mi kọ́ àwọn òpìnà wa ìdáná wọ̀ yìí ń pa èmi ọ̀rẹ́ wa mọjọ́ tó lọ kọ́dán tó dẹ̀ wá gùdù nínú ẹ̀ báyìí ọ̀rẹ́ wa yà mí lẹ́nu ọmọjú òní ìtàn kí ń jẹ́ kí yàn ga tẹ́bá ti rẹ́ nìkan tó ti ń pàtàn nìkan pàtàn nìkan pàtàn nìkan Kọ́lá àjíìtánà lè dúkúrí jàná min àrùdínà bí sí ṣíríkà ya Mùsá. Ó wá sọ fún àwọn Mùsá pé Mùsá. Àjíìtánà. Ẹ̀rù ti bẹ̀rẹ̀ tí ó bá fi ń di pé olówó bá ti ń sọ rúgbólò báyìí, ẹ̀mí ti ẹ̀ náà ti ń gbọ̀n. Ẹ̀mí ẹ̀ ti pín. Wá ó wá kọ̀ lóṣù Mùsá pé àjíìtánà lè dúkúrí jàná min àrùdínà ya Mùsá. Mùsá tó fẹ́ pẹ̀lú bìtẹ́hìrìkà pẹ̀lú dún ẹ̀ tó ń pa yìí tí o fẹ́ lé wa kó lórí nínú ìlú ní sọ̀rọ̀ yìí ni. ajé ìdáná. tí dídé tó dé ìṣòfẹ́ wa lé wa kó mi sọ̀rọ̀ yàtí tó ń ṣe wọ́n yìí. ẹ̀fọ́ kí a máa fi gbójú sọ̀rọ̀ pẹ̀lú فلنأتينك بسحر مثله فاجعل بيننا وبينك موعدا لا نخلفه نحن ولا أنت مكانا Kùránù wa ní tó bá jẹ́ tó bẹ́ ṣe ní ọ̀fẹ́ gbọ́ náà ni. Àlànà tí yá náà kàbí sí ṣírí bèbè yìí. Máa jẹ́ lójú. Màlànà ti yá ní náà. Ìbínú ẹlẹ́ẹ̀kejì nìyàn o. Bí ti hírí mi bọ̀ nìyí. Màá make sure yí pé mi náà mú àwọn òpìdán wá bá ẹ onítọ́bí jẹ irú dọ́tí wọn náà ń pa yìí. Àwọn tí wọ́n gùdù jù ẹ lọ. Ìjọ́ ni wọ́n dáyé náà. Àwọn bàbá tí wọ́n tọ́sí hu ewu sórí idán. Sáàgbọ̀n gbọ́dọ̀ sáàgbọ̀dọ̀ sáàgbọ̀dọ̀ lárúkọmọ́ lórí bá ti ń lárúkọmọ́ wọn lórí. Màá ní kọ́kọ́ wá Fọ́lẹ́nà ti yá ná kábí sí ìrìnmì ìsìnlẹ̀ yìí. Ó kàn dùn pé mi mọ́ bí tó ti lọ kọ́ ni, ẹni tó kọ́ ni ìbá fowó pè wá síbí. Fọ́lẹ́nà ti yá ná kábí sí ìrìnmì ìsìnlẹ̀ yìí. Má pẹ̀lú ẹ̀ náà pé tilẹ̀ wò kórí. Àwọn òpìdán sánbọ̀ wá padà irú dán ti ẹjú wọn ń pa èèyàn wá pa fún ẹ̀mí. Fàjá ẹ̀lẹ́bẹ̀ iná náà mújọ́ kan tó wá ń wẹ́ wájá ìbẹ́ látàrí ìbẹ́ tàwọn èèyàn ní àìsó wọ́n láìsáyè tó bá wà oníjáwọ́ lábẹ́pẹ̀ tó bá lóhun ráyè tó bá ní ìṣẹ́kan tó lóhun fẹ́ ṣe ń jẹ́ náà tẹ́lẹ̀ tó wọ́n fẹ́ gbé 50,000 naira fún àwọn sọ ń pẹ́ àfún ẹni 200,000 naira máa bọ̀ ìwọ mújọ́ tó bá pè ẹ torí àlefẹ́ kó sá mújọ́ múdèjì fún alásìkò Lánàá kòlí fúhú. Àsìkò tó bá ti máa fún wa àti wà àtàwà àní ìjapa àsìkò yẹn, ó ní sálọ, àní máa wà ìkiri jẹ́ náà. Amúdéèdì. Lábá ní káwọn fi ti dé. Lẹ́fẹ̀ẹ́nu wà láàá. Ṣùgbọ́n fèrè àwọn tó wá kẹba túmọ̀ kẹba mọ̀ kó tún jì ìbẹ̀rù ló ti ló fi di tó tún jì ìrìn sílẹ̀ ti Musa ó tún ṣe ń bá sọ̀rọ̀ nítorí ní wípé múdèdì múdèdì sọ́jọ́ kan èmi náà pa àwọn tèmi wá dé ṣùgbọ́n lọ́tí wà mú yẹn láàánú kọlífùhù láàánú kọlífùhù makana makana sọwá ayé bí tá máa lóbi tó tẹ́ ní o ibi táyé máa gba àwọn fìránù náà òun ma máa mẹ́sàn fún màkánà sọ́wọ́ tó bá bùkátà kí wọ́n kùdó sí ibẹ̀ àwọn tó máa roko wà nílẹ̀ àwọn tó máa túnlẹ̀ ṣe wà nílẹ̀ àjọwà túkalẹ̀ káwà wò ó káwọn èèyàn wá lọ́tún ló

èèyàn ní oṣe wá ọlọ́mọ ṣe wá lérò àwọn èrò wá tún jáde kọ̀ ọfẹ́ wòrán نحن ولا أنت مكانا سواء قال موعدكم يوم الزينة ọjọ́ ta máa mú. Máa ìdọ̀kún bí àwọn ọmọ sí náà. Ọjọ́ ọjọ́ ẹ̀ṣọ́ ni ọjọ́ tó já sí pé àwọn olùmọ́ni jẹ́ tí wọ́n mú náà lọ́jọ́ ọjà ọjọ́ táwọn èèyàn jáde síta tó ní kálukú tó títa yẹyẹyẹ tí ò sí pé mi ò sí ń lé ànábì musa dẹ̀ ní iṣẹ́ rí gbà yìí àsìkò tá máa ń mú iná àsìkò tẹ́sẹ̀ máa ṣí ní tó dẹ̀ dájú ní kẹsẹ̀ pé dùhá ní àsìkò ìyálẹ̀ta wọ́pù sọ̀rọ̀ dùhá àsìkò ìyálẹ̀ ta ẹni tó bá ń jí láàárọ̀ tó tún fẹ́ rẹjú àti rẹjú àti jí padà ẹni tó bá fẹ́ jẹun àárọ̀ àti jẹun àárọ̀ tán ebi tọ̀sán tí ilé máa pààyàn débi pẹ́sẹ̀ àwọn máa rókò nílé ìwòrán dáadáa ọlọ́run ní kàlọ́ ìmúta sọ bẹ́ẹ̀ o ọlọ́run kó fífi déètì ẹ̀ẹ́dẹ̀ rí pọ̀pọ̀lọpọ̀ afẹ́ ṣòkéṣàn afẹ́kẹ́sẹ̀ pé aago mẹ́wàá náà máa ń sábà ń kọ́ sí 10 a.m. <laughs> gbogbo àsìkò pàtí àsìkò tó ń sábà bọ́ sí nìyẹn. kọ́ọ̀lá bá ìdùnkún yàwó sí náàdì wá yóò jára náà sọ̀dọ̀ ha. ìránù ní tó bójú fẹ́ nìyẹn. no problem. pàtàwà ńlá fìrà ọ̀nù pàjá báyà kéjà húsùn máa àtà. kí ni àlàbà dúró lónìí. pàtàwà ńlá fìrà ọ̀nù. bí fìrà ọ̀nù ṣe gbọ́dẹ̀ fìyàn tọ́ báyìí. ó lè pààkì ah, ní pé ó tẹ̀sùn ní gọ́ọ̀tù tó mú jìnnì ọkọ̀ wọ̀nyí ìbalẹ̀ o ọ̀sẹ̀ wọ́n lè fẹ́ràn fẹ́ràn kọ̀ yí padà ní. bàjàmá àgéyìdà oṣù bó ṣe yí padà yẹn nẹ́ẹ̀sì olówó kó sí wàhálà oko sí dààmú gbogbo tó ń ṣe tẹ́lẹ̀ oṣù sọ̀sẹ́ǹjẹ̀ wàhálà musa ti ṣe bàbá yìí nìsí ló bá bẹ̀rẹ̀ sí ti àwọn èèyàn wá bàjàmá àgéyìdà onídàwọn ìdọ̀wọ́mọ̀ ọ̀yá olóògùn ìdọ̀wọ́mọ̀ alágbára ìdọ̀wọ́mọ̀ ẹlẹ́mẹ́ sọ pé àìbí mọ bàbá kan ah, abúlé ọ̀dọ̀ wọn kọ́ jì ni bàbá yẹn kú ọgàn àwọn ah, dánù dánù dánù ẹ̀ eh, báwo lè bẹ́ jì tó ah, a máa gun ọkọ̀ ojú omi tàbá tún bọ́ọ̀lẹ̀ àti máa èlò lówó mọ́tò nìyẹn káì àwọn kan Sìránà bá bẹ̀rẹ̀ ṣe, ó bẹ̀rẹ̀ ọ̀tẹ̀, ó bẹ̀rẹ̀ palẹ̀mọ́. Àjọ́mà kìídà ooo. Ló bá bẹ̀rẹ̀ sí gbogbo àwọn ogun ẹ̀pẹ́ wó lábẹ́ ṣe, wó lábẹ́ ṣe láyá. Wọ́n ní ìdáhùn èèyàn yìí, mi ò kọ́ tó fẹ́ náà mi, mi ò kọ́ tó fẹ́ náà mi. Àwọn pẹ́lẹ̀ ní olówó ni, alò òun lè fi 10 million, òun á fi kọ ìwọ̀n sí 5,000 naira. Irú ìsọ̀tù wọlé yẹn, irú àpàjẹ́ wọlé yẹn, irú ọmọ eléyìí Ah. Ah. irú ọmọ ilé kí ló ṣe sà ah. ọmọ ẹ bàjẹ́ gan ẹsà kí ló ṣe sà ẹ má bínú sà máa náà ẹlẹ́wọ̀n tàbí chief chief ẹṣẹ́ tó rẹ̀ sà máa ra gbogbo ẹbí ẹ̀ ẹwà wo kí ní kátàmà náà ṣe kí ló ṣe tẹbà wo sọ wọ́n náà ṣe lè má ju tí ò wọ́ jù ju 5000 naira lọ tí ẹ ti ẹ̀ sí lè má mà tó yẹ pa ìmọ̀kan ló fi ṣe owó abẹ̀rẹ̀ sí gorówó owó tó yẹ kó fi ṣàánà aráàlú ní tó yẹ kó kó tún pọmọ ẹgbẹ́ ìsọ́rí má bínú má bínú akẹ́ẹ̀tọ́ àpá ẹmí ni wọ́n bẹ̀rẹ̀ pé ká máa bẹ̀rẹ̀ aláàyà jami al'amuwaali ahalahun jama'atala zamana lè fútira kí kó àti bó ṣe invite àwọn èèyàn wá ó ti jẹ́ pé òun náà ni ṣípò fìránù náà ni ṣípò àwọn tánàbí Mùsá fẹ́ ṣe wáàsí fún tí ò tí bó ṣe fẹ́ rí wọn ṣe wáàsí fún ẹgbọ́lọ́n tó ní kó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ fìránù ọlọ́run mọ́ tó fi ṣe gbogbo àwọn tánàbí Mùsá òtọ́dọ̀ wọn dé kó ṣe wáàsí fún alẹ́ ìsọ́látọ̀ọ́sọ́lám ọlọ́run ní kí fìránù bá pè wọ́n jọ fìránù wá fẹ́ ṣe wáàsí fún Mùsá àti gbogbo àwọn aráàlú Allah akbar ṣùgbọ́n fi ànábì Mùsá wọ̀ ní kápá àti fowó public lecture tàbí ṣùgbọ́n fi organize public lecture fún ànábì Mùsá ó pèrò jọ ó tún ṣe mẹ́numẹ́nu àwọn èèyàn tún jẹ wọ́n tún mú wa anábì musa ní kan láàrin àti ọmọ ya rẹ̀ harun àwọn méjì ṣó fìránù náà wá jókòó jókòó ọlá òun náà wá ń wòrán ẹ̀hẹ́n ọya wà gbà lẹ́ni máa ṣù ẹ̀ yù ẹ̀sùn mọ́ bó ṣe máa ń gun olówó àtìkò òun náà wá ń òun fẹ́ òun fẹ́ fẹ̀ sí musa hàn tó bá pẹ́ tọ́lọ́ tẹ bá ń lẹ nǹkan àmì ìmọ̀nìkọ́ ọ̀rọ̀ ẹ lọ jáwọ́ ẹ̀yọ̀ yẹn kó ń kò ní jẹ́ kí ṣe rí nìyẹn o bá ń ṣe kó kọjú sí tíyàn bá tún ti lẹ nǹkan àmì èèyàn ní lẹ́nu ọ̀rọ̀ èèyàn ṣàdúrà kò ní gbà èèyàn kò ní dáhùn ṣùgbọ́n ni ọ̀ ìwọ́n sin náà Allah ìwọ́dẹ̀ eré ìwà àtọ́lọ́wọ́ bá àárín ẹ̀yìn méjèèjì tó òun ni wọ́n máa ń pè ń gbogbo pàǹtì ẹ. ìwọ wá sọ fọ́lọ́ ń ọlọ́run ọkùnrin yìí arákùnrin yìí àbárábìnrin yìí tó pójú nínú tí bá dá yìí اللهم شخص شملهم ودمرهم تدميرا اللهم من كان نفاكده ọwábẹ̀rẹ̀ sí fi ọlọ́run wá ń fi gbogbo nǹkan yìí ṣàkàtò tó wájú ẹ̀ ìwákàn dédé gbùrú ẹ̀ ní pé nǹkan ti dàrú fún láìfi nǹkan kan fún kankan lọ́dọ̀ ti ẹ̀ dùgbò wọ́n ṣá ń kàn sọ́tẹ̀ ọlọ́run bẹ̀ tààrẹ́ ẹ̀gbọ́n tọ́lọ́run bá sọ nínú hadith al-qudsi man aada ali waliya faqad aadantuhu bil harb ẹni tó bá ní òun ṣe tán wá fẹ́ fi ṣùtá kan ẹni tèmi ọlọ́run ọlọ́wọ́n tí mo ti kílẹ̀ wọ́ pẹ̀lú rẹ̀ níbẹ̀ anábì Musa ni fìránù fẹ́ yẹ̀yẹ́ rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́n bá níwọ̀ Musa apá ìwọ̀ ká fìránù ṣùgbọ́n apá àwọn lọ́wọ́n bá ká fakọ́dé azazúhu bilhari ọlọ́wọ́n ti kílẹ̀ wọ́ pẹ̀lú fìránù bẹ́ẹ̀ náà nínú bí ti ní ṣetán nínú ti ti pé má padà o má withdraw o èèyàn máa ṣe kéèsì yẹn àṣekú ni o máa ṣe kéèsì yẹn lọ akọni kì í padà lójú ogun bá ṣọrún à ó máa kú sógun ni o ló ṣìṣe máa ń tì wọ́n rè má bá òkú bá ta lóhùn jọ̀wọ́ pé kí ló ṣẹlẹ̀ ń jẹ́ náà báwo lára ẹ̀ ṣe lọ yìí náà láti máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú àwọn ọlọ́mọ ǹjẹ́ ọlọ́run bá kójọ kó ṣíwá ní mùsùlùmí tó gbọ́ tó gbà tó ń tẹ̀lé òfin àti ìlànà ọlọ́run ọlọ́run kó máa ṣíwá ní kèfèrí máa ṣíwá ní agbọ́mágbà fún wa ní àgbọ́yẹ̀ tó dáa fi ọkàn wa balẹ̀ lórí ẹ̀sìn yìí àmì ọlọ́njọ́ ọdúnjẹ́ kí tó kẹlú ìtàtùmà bọ́bù káta tààtùmà fi ṣe dáadáa fáwọn èèyàn nínú ẹ̀ ọlọ́njọ́ pètè rẹ̀ fún wa lákanná àlàáfíà eléyìí tí ò ní rẹ̀ ọlọ́njọ́ máṣà fi jí nkẹ́ nìkankan wa اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر إخواننا المسلمين في كل مكان وصلى اللهم وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله